mo fẹ́ fàsìkò sọ gbogbo wa wípé a fẹ́ ju òkú tẹ̀jọ sínú igbó lásán òótọ́ ilẹ̀ ti wà ń bẹ̀ àwa decide committee wa decide wípé a fẹ́ kọ́ ilé yẹn ká ṣe forty days a fẹ́ kọ́ ilé yẹn ní ojú three bedroom flat ó ní ìyá wa ṣàǹṣẹ́ ṣe fún wa ní five hundred blocks ẹlòmí ẹ ẹ hundred properties àwọn ti tún fún wa ní three hundred blocks wọ́n ní ká pè wọ́n a ní di cement a ní di òkúta a ní di irin a ní di iyẹ̀pẹ̀ ẹnikẹ́ni tó bá wish láti support wọ́n lè fi owó sí àkáǹtì yẹn tá a bá ti rí àá gbogbo èèyàn gbogbo ẹ̀rọ la máa sọ lórí live radio ẹ ṣe àdúpẹ́ sà àtọ́ kílẹ̀kì ẹ ṣe àdúpẹ́ àkáǹtì yẹn láti pè fún yíyẹn. ẹ jọ ń torí ọlọ́run ẹ jẹ́ kí a pe bàbá wa torí bàbá wa lè wà kálẹ̀ lẹ́yìn báyìí ló ń pa ọ̀. máa fi àsìkò yìí pe mọ̀ lánà. ẹ bá yorùbá ní mọ̀ ẹ kò sí nǹkan kan mọ̀ kò dá sí kò mọ̀ náà. dáadáa náà ojú mi.